أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba allah subhanahu wa ta'ala àtọrọ salatu fanabiwa muhammad sallallahu alaihi wasallam àlẹ́yìn náà akí àwọn mùdírù wa asheikh al-ustaz tajudeen uthman tí wọ́n jẹ́ mùdírù madrasat uthman bin affan kọlọ́ba allah subhanahu wa ta'ala kó bá wa lékún dáadáa wọn àkí oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin rẹ̀lá ìlàhà ìlàlá nítorí oníkálukú wa tí a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó jìkẹrẹ fún wa àyí tí a fi bára wa sọ̀rọ̀ tí a fi bára wa ṣe ìrántí òun náà ni akhlaqul muslim akhlaqul muslim àwọn ìwà mùsùlùmí ìwà mùsùlùmí òun náà a fi bára wa sọ̀rọ̀ tí a ń pè ní akhlaq ìran kan ni nínú ìran tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tí ó fi ṣe ètò àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ bá rí èèyàn èèyàn àwòrán méjìlá ní àwòrán kan òun ni èyí tó hàn síta tabarẹ ẹlòmíì ẹlòmíì ga ẹlòmíì sì kúrú ẹlòmíì pupa ẹlòmíì dúdú ẹlòmíì sanra ẹlòmíì ọlọ́wọ̀n òbún àwòrán kan lélẹ́yìí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàmà rí àwòrán yìí lára oníkàlùkù wa àwòrán ẹlẹ́ẹ̀kejì òun ni n tó pamọ́ tó dá sí wípé kò sí ẹni tí ó lè sọ bó ṣe rí pàtó àfi ẹni tó ní ẹni tí àwòrán yìí tó ń bẹ lára ẹ̀ onìkan ló lè ṣàlàyé bó ṣe jẹ́ ṣùgbọ́n pọ̀tẹ́ ẹni yìí yálà ó sọ àbí kò tiẹ̀ sọ tó bá ti gbé jáde sí wa á ti mọ àwòrán tí ń bẹ lára ẹ̀ níbi àwòrán tó lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó dá mọ́ wa yìí léyìí tí ó hàn síta ń bẹ́ńbẹ́ tó dáa ń sì ń bẹ́ńbẹ́ tí ò dáa ààrẹ lèmi tó ti bó ṣe rí yóò mọ ọrùn ju ẹran lọ àwòrán kan nìyẹn nínú àwòrán èèyàn ẹlòmíì sì nìyí tó ti bó ṣe rí yóò mọ wùwá ká jókòó tì máa ń láìka fáyìn tí má ti jókòó báyìí òórùn kan mọ́ ń lára rẹ̀ eléyìí sọ̀rọ̀ pẹ̀fúmù bẹ́ẹ̀ ni kì í torí pé ẹni yìí ó sì mọ́tótó ara rẹ̀ so bá ṣe rí àwọn èèyàn kan tó dá sí pé ìjókòó pẹ̀lú wọn máa ń kó nira bá wa bẹ́ẹ̀ lára àwọn kan tó dá sí pé ìjókòó pẹ̀lú wọn kì kó nira bá wa bẹ́ẹ̀ náà ni ìwà ìyẹn ni àwòrán tó pamọ́ sí wa lára àwọn ìwà kan ń bẹ tó dá sí pé tíyẹn bá ní yóò máa kó nira bá gbogbo ẹnikẹ́ni tó bá jókòó ti ròyìn bẹ́ẹ̀ àwọn kan sì ń bẹ tó dá pé tíyẹn bá ní gbogbo ẹni bá jókòó ti róyìn bẹ́ẹ̀ kò ní kó nira bá so méjèèjì ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ẹ̀ èyí ló fi dá sí pé ní agbọ́nrin ìwà ìwà jẹ́ nǹkan kan tọ́lọ́run tó dá mọ́ wa lára ní tó pamọ́ tọ̀bíyà wa ìṣesí èèyàn àwọn àfọ́wà wọ́n wá pín ìwà wọn pín sí ọ̀nà méjì ìkan bẹ àdámọ́ni a ṣiṣẹ́ fún akàrí wípé ń bẹ lára wa ni bí àpẹẹrẹ ẹrẹ lónìí ó lè mọ ní ah, látìgbà tí mo ti délé ayé mi ṣe ṣìnà rí ìwà dáadáa nìyẹn àwọn àkílódé gbàtí súnà ò tí ì dé ńkọ́ kódà àgbà tí mo fi ń jó disco gan gbogbo àwọn yíbo tájọ mọ́ ní káàkiri gan wọ́n máa ń fi lọ̀ mí kì í wù mí ṣe àdámọ́ rẹ̀ ló ń ṣiṣẹ́ kì ṣe pé bẹ́ẹ̀ pé tí ó bá ṣe é bá kò lè rí ṣe kọ́ ṣùgbọ́n àdámọ́ ò ní jẹ́ kó ṣe é ẹlòmíín sì nìyí irú ẹni yìí gẹ́gẹ́ bí ìwà àdámọ́ títí ẹ̀ ní tí ò dáa ni èmi náà mọ kódà ìgbà tí sínú ti yé mi gan ìwà tí mò ń wò nínú súnà tí ò da yìí kí súnà tó dé gan ń bẹ lára mi bóyá wá dé ẹ wá gbìyànjú kẹ gbé kúrò ni èmi náà gbìyànjú kò kúrò lára mi náà ni so ìwà kan ń bẹ tó jẹ́ ìwà àdámọ́ ìwà kan ń bẹ tí kìí ṣe ìwà àdámọ́ tó dá sí pé látara àwùjọ àbí látara nǹkan kan ní ó ṣokùnfà tí wà yóò fi mọ ọbẹ̀ lára ẹni kì í ṣe wàtí ọlọ́run bá dá mọ́ wa àjogún rẹ̀ ni látara ń tà ń gbọ́ látara ń tà ń kà látara àwùjọ tá a bára wa ìwà kan ń bẹ àdámọ́ ni àjogún rẹ̀ látara ń tà ń kà àbí ń tà ń gbọ́ àbáwùjọ tá a bára wa a kàn rí wípé ìwà yìí ń bẹ lára wa ni ẹ̀rí so méjèèjì òun ni ìrántí ìwà ọmọ èdè ènìyàn tí ó pín sí náà alhamdulillah ọlọ́run kẹ́ àwa mùsùlùmí púpọ̀ débi wípé bí yẹn bá jẹ́ mùsùlùmí ìwà àdámọ́ tí bá ń bẹ lára rẹ̀ tí bá ń bẹ lára mùsùlùmí òun gbó mọ̀ yóò sì dámọ̀ in ó fi dáàbòbò tó bá yẹ pé ìwà tó dáa ni in ó fi dáàbòbò tí wà yóò fi mọ tẹ̀síwájú lára ẹ̀sìn Islam ó mọ̀ pèsè bí a bá jẹ́ ẹni tó máa ń tọrẹ ní máa ń tọrẹ gan kẹ́sì islam tó dé ṣé nígbà tó wá di mùsùlùmí tán ní ìwà ní tọrẹ mọ́ yóò tún mọ́ ta lọ ni bí a bá jẹ́ ẹni tó máa ń sòdodo gẹ́gẹ́ bí ìwà dámọ́ kó tó di mùsùlùmí kí súnà tó yẹ nígbà súnà bá dé òdodo ó tún máa lékún sí ni bí a bá jẹ́ mùsùlùmí àbí a bá jẹ́ èèyàn tó yẹ pé ó ní tẹríba kó tó di mùsùlùmí àbí kí súnà tó dé súnà wa dé ìtẹríba yóò tún lékún sí ni kò sí tó fàájú wípé ọlọ́run allah subhanahu wa ta'ala ó fi ẹ̀sìn islam ó fi jìkẹ́ wa débi wípé kò sí dáadáa kan tá a bá ń bẹ lórí ẹ̀ ẹ̀sìn islam yóò máa ràn wá lọ́wọ́ ní gbogbo ọ̀nà kí dáadáa yóò lè máa lè ní ìtẹ̀síwájú bẹ́ẹ̀ sì ni tó bá jásí pé tọ̀ ìwà tí ń bẹ lára ẹni ìwà tí ò dáa ni tá a bá mọ̀ tẹ́lẹ̀ bí yẹn bá ti lè jẹ́ mùsùlùmí àbó jẹ́ ẹni tó jẹ́ ẹni ọlọ́run tó ń ṣe súnà dáadáa ìwà tí ẹ̀sìn tẹ́ni yìí tó ń ṣe yìí yóò jẹ́ kó mọ aburú ìwà tí ń bẹ lára rẹ̀ yìí yóò jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ sì ni tó bá jásí pé ìwà tí ń bẹ lára wa ìwà tí ò dání ẹ̀sìn náà ni ó lè wa sá kúrò níbẹ̀ torí wípé nínú tọ́lọ́ fi kẹ́ wa àwa musulmi kò sí ìwà dáadáa kan tí kò lẹ́sàn kìí ṣe ẹ̀san lásán o ẹ̀san tí ò lóǹde wọn gbogbo ìwà dáadáa lẹ́sìn Islam ló ní ẹ̀san tó sì ní òǹde wọn torípọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó fẹ́ kí gbogbo wa ká di oníwà dáadáa ẹni bá ṣe léyìí ládàá báyìí bẹ fún ẹni bá ṣe léyìí ládàá báyìí bẹ fún ẹni bá ṣe léyìí lára báyìí ní bẹ fún un kò sí wà dáadáa kan tí kò ní ẹ̀san títí ẹ̀ kò sí ìwà náà ọlọ́run bá ṣe léyìí ní ojú kòkòrò fún wa kálíbà lè mọ rí ìwà dáadáa ṣe ṣùgbọ́n tí wọ́n ń sọ nípa ìwà tí ò dáa kì í ṣe gbogbo ìwà tí ò dáa ló ní òǹdíwọ̀n ẹ̀yà ẹbọ ṣíṣe al-ishraku billah ó ní ìyà ó ní ìyà asárkọ kíyàn jalè kó fẹ́ wọ́ ó ní òdiwọ̀n ìyà azina ó ní òdiwọ̀n ìyà ok ọmọ tó wá mú ìyá rẹ̀ tó bú ìyá rẹ̀ òdiwọ̀n ìyàwó ló wà fún òdiwọ̀n ìyàwó ni ẹni tó wó sùnsùn tó fárúgbọ̀n òdiwọ̀n ìyàwó ló wà fún ilé sì nìyí ó jẹ́ lára nǹkan tẹ́lẹ̀ mi fi máa ń kó sínú ó máa ń kó sínú ẹ̀ṣẹ̀ tẹ́ bá sọ fún mi pé ilé ìtẹ́ ń ṣe yóò dáa àfà ẹjọ́ sọ fún mi ìyà kan tó wà lórí ẹ̀ anábì ni ò dáa sallallahu alayhi wa sallam abọ́láwọn ni kò dáa àmọ́ wá bẹ́ẹ̀ pé ẹjọ́ ìjìyàwó ló wà lórí ẹ̀ àmọ́ wípé ẹ̀ṣẹ̀ àbí ìwà tí ò dáa tọ́lọ́run tó fi òǹdíwọ̀n yà sí ó fúyẹ́ ju ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n ọba òfin òǹdíwọ̀n yà sí lọ tábà tí mo pé òǹdíwọ̀n yà báyìí ló wà mẹ́tọ́ lọ́nà ní nǹkan báyìí ní bẹ fẹ́nikẹ́ni tó bá fi lè ṣerú wà báyìí á sá fún ṣùgbọ́n ìta àwọn ọmọ yẹn gan burú jù bẹ́ẹ̀ sì ni kò sí ìwà ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́wọ́n ọba òní fìyà rẹ̀ jẹ ni tí ò ní késo rẹ̀ so kí ọlọ́run kó fi ẹ̀ṣẹ̀ pamọ́ kó fi ẹ̀ṣẹ̀ kó fi ìjì ẹ̀ṣẹ̀ kan pamọ́ kì í ṣe nítorí kálíbà lè kó síbẹ̀ bí ìbá ṣe nítorí kálíbà lè jìnà sí so ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó wá kẹ́ àwọn mùsùlùmí débi wípé kò sí agbẹ́rin kan ìgbésẹ̀ kan ìṣesí kan tí mùsùlùmí mọ bára rẹ̀ tí ò ní ìwà ẹ̀ṣá títí ẹ̀ lọ́tọ̀ àwọn afáàsì gbìyànjú wọ́n kọtíra lórí àwọn agbẹ́rin yìí tá a bá ń sọ ọmọ akẹ́kọ̀ọ́ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ó ní àwọn ìwà tí ó fi bá ẹ̀kọ́ lò tó sì fi bá àfáà tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lò wọ́n á pè ní akhlaqu talibul ilmi àwọn ìwà tá a gbọ́dọ̀ wọn bá lára akẹ́kọ̀ọ́ tí ẹ bá jẹ́ olùṣòwò tó fẹ́ máa tajà ó fẹ́ máa rajà wọ́n á pè ní akhlaqu attajiril muslim àwọn ìwà tá a gbọ́dọ̀ bá lára olùṣòwò tó jẹ́ mùsùlùmí yálà ó fẹ́ ta ni àbò fẹ́ rà tí a bá jẹ́ ẹni tó fẹ́ rìnrìn àjò tó jẹ́ mùsùlùmí akhlaqul musafir àwọn ìwà wọn àwọn ẹ̀kọ́ wọn òun lẹni tó jẹ́ rìnrìn àjò ló gbọ́dọ̀ ní tí ó fi bá ìrìn àjò tí ó fi bá lọ torí wípé àǹfààní àwọn kan wọ̀nyí ni wípé kò sí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàrin kan sí kan a fẹ́ mọ́ gbégbèsè àfi ká rí ẹ̀kọ́ ká rí ìwà tá a fi bá àwọn àsìkò yìí lò láàfin ní kó sínú ẹ̀ṣẹ̀ eléyìí sì fún wa láǹfààní ká èrè èrè ń jẹ lọ́dọ̀ ọlọ́run bákan náà ká ìgbésẹ̀ wa yìí gbé gẹ́gẹ́ bọ́lá ọba Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe fẹ́ so mùsùlùmí ntọ́kù fún mùsùlùmí ó ní mùsùlùmí kó wá kẹ́kọ̀ọ́ báwo ni yóò ṣe bá àwọn àyè kankan lò báwo ni mùsùlùmí ó ṣe ṣe sí àwọn ìṣesí kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ sí àwọn àfáà wa akhlaqul mu'min indal fitan tàbá wà ní àsìkò fitina tí gbogbo ẹ dàrú báwo ni mùsùlùmí ó ṣe ṣe yálà ọ̀rọ̀ jẹ́ mú dojúdé ni yálà ọ̀rọ̀ ká mọ ẹ̀sìn e, e, ká mẹ̀sìn wa èyí ló dá nínú ìlànà gbogbo ẹ ti dàpọ̀ mọ́ra wọn àwọn aládàáda ẹlẹ́ ti dàpọ̀ mọ́ ní súnà àwọn ẹlẹ́bọ ti dàpọ̀ mọ́ ní onígbàgbọ́ bóun wa láṣẹ wá ṣe táàfin rẹ̀ ẹ̀sìn wa dáàbòbò ó ní àwọn ìwà táàfin mọ́ bá àwọn àsìkò yìí táàfin mọ́ bá lò nínú àwọn ìwà àbí nínú àwọn ìgbésẹ̀ tó dá sí wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ní àwùjọ tá wà bó o láṣẹ bá lò ọ̀gọ̀rọ̀ wa a rí i pé tó bá ti di ọ̀rọ̀ àtọ̀hára ìmára ìkírun a máa bi àwọn afa usas ẹ dákun ẹ jọ ẹ ẹ mo ṣàlùwàlá aláìtàǹbà ni kí ni ìdájọ́ rẹ̀ ẹ mo kírun ní sálámà kí ni ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ní ìwà yẹn ni akhlaqu fìfáhàmì fìfáhàmì alàwùkọ́ àwọn alùwàkọ́ọ̀ì àwọn kan tó bá ń ṣẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ ọ̀nà wo lágbàgbọ́ yé báwo la ṣe bá lò ọ̀pọ̀lọpọ̀ àwọn àní ah Yusuf ẹ dákun bí gbẹ wá rí báyìí nísìn ẹ kí ló Buhari kí ló yẹ kí mùsùlùmí sọ nípa ọ̀rọ̀ Jonathan bó ló ṣe ká bá Jonathan lò àdánwò sì ni àti mọ́pa lórí pé àà ah, ah, at least mo ń ka punch mo ń ka Vanguard mo ń ka Sahara reporters bákan náà mo sì máa wo news dáadáa èmi náà lè jọ́ọ̀jì ara mi ó lè jọ́ọ̀jì àná ògùnsùn tó jọ ọ̀bọ̀ alágbọ́dọ̀ dìbò fún rárá Jonathan ká dìbò fún PDP ló dá kìí ṣe APC APC ló sunwọ̀n kìí ṣe PDP eléyìí àmọ́ bá láàrin àwọn èèyàn ṣùgbọ́n tó bá jẹ́ ni tí ìwà dáadáa bá ń pín lára rẹ̀ àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan àwọn àwùjọ nítawùjọ wa bá ń gbé jáde a ní fi ìwà kan bá a lò àfi ìwà tẹ̀sìn mú wa fún wa kí láǹfààní táfi pàkọ́lé wa ní akílákùlù muslim táàbí sọ pé akílákùl nas àbí akílákùl insan àwọn ìwà àwọn èèyàn kò sí nǹkan tó kọ́ pẹ̀lú àwọn èèyàn ìwà ọmọ èdè ènìyàn kò ní òǹdíwọ̀n kò ní òdiwọ̀n kódà lókùnbà tó mẹ́ẹ̀dé ènìyàn bá sì ń jẹ́ èèyàn tàbá sì ń réyàn lórí lórí èkè pẹ̀ yìí a mọ̀ rí àwọn èèmọ̀ nínú wà tó mẹ́ẹ̀dé ènìyàn mọ̀ wù táàtì ìrírí àwọn afáwọn ní alkhalaik àwọn nǹkan tó lọ́wọ́ bá dá ìpele ìpele ni wọ́n àwọn nǹkan bẹ àwọn màláíkà ni àwọn màláíkà wọ́n máa bá fún wọn ẹ̀rí ó fún wọn ní ákìlù làákàyè ń bẹ ṣùgbọ́n náà bò fún wọn ní ṣáháwà àwọn kan ń bẹ adawab ṣáháwà ní adùn adùn adùn wípé ah owó nìyí àti mọrírì owó jẹ́ ń wà amọrírì obìnrin jẹ́ ń ní amọrírì ilé ayé jẹ́ ń wà àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́wọ́n bò níyẹn ọlọ́wọ́n bò fún wọn ṣáháwà ṣùgbọ́n náà bá fún wọn làákàyè yẹn fi máa ń rí tẹ̀lé òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala adùn tí ó kọdí wọn tí ó mú wọn kẹ̀yìn sí àṣẹ ọlọ́run ọlọ́run bò dá wọn mọ̀ adawab àwọn ẹran bí adìẹ bí ẹranko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí wọn ní ṣáwà wọn ládùn ṣùgbọ́n kò sí làákàyè fún wọn kò sí làákàyè fún wọn nílẹ̀ yorùbá wa ní ẹ̀yin ọmọdé ẹ má ṣe bíi ewúrẹ́ ẹni aláìgbọràn ni níbi tí ti ní ewúrẹ́ agbẹ̀tí méjì rẹ̀ pépé yóò tún padà síbi tí ó ti jìyà lẹ́ẹ̀kan kí ló ń wá adùn náà ni ó fẹ́ jẹun ni toró máa dùn tí ń bẹ níbi kó jẹun kò sí làákàyè bí tẹ́ ẹ ti nà nísìnyí ní tó ṣe tẹ́ ẹ fi nà òun náà ló tún ṣe lọ́la kódà láàrin ìṣẹ́jú méjì òun náà ló tún ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀rán ṣe rí ẹ̀wọ̀n ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run wá dá wa pẹ̀lú méjèèjì ọlọ́run dá wa pẹ̀lú làákàyè àti adùn ó dá wa pẹ̀lú làákàyè àti adùn gbogbo ẹnikẹ́ni tá a bá ti wá rí tí làákàyè rẹ̀ bá ti borí adùn rẹ̀ yẹn ni pé ẹni yìí ó tẹ adùn rẹ̀ bá fún làákàyè rẹ̀ làákàyè rẹ̀ ni máa fi jọ́ọ̀jì adùn rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ á rí ìṣesí àwọn mọ̀lẹ́kà lára rẹ̀ kí ni ìṣesí wọn òun àtúlọ́ọ̀ ìtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí sì ni tó pé fọmọ ẹ̀dẹ́ nìyàn ṣùgbọ́n nìkẹ́ni tá a bá ti rí tó dá sí pé adùn rẹ̀ ó bo làákàyè rẹ̀ mọ́lẹ̀ adùn ló fi ń jọ́ọ̀jì làákàyè pé ah eléyìí náà dáa làákàyè ti sọnù adùn rẹ̀ títí ẹ̀ irú rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ó jájẹ nínú ìfun ìfun ẹran yóò mọ jẹyà yóò mọ kabuku ah bọ̀dá ẹ̀ ti wàá lójú lati jọ yìí ẹ ẹ sì mú gbogbooro mú gbogbooro títí títí títí ojú mi wo ilé ìbò yẹn rí náà o ẹ̀rí ntí ilé wà fún náà nìyẹn ká jẹ ká mu ntẹ́ yẹn bá jẹ òun lè yẹ gbé fò òun náà kọ adùn rẹ ti bọ́lá káyẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni ló dá sí pé tá a bá ní ká máa sọ nípa ìwọ́mẹ̀dé nìyẹn kò ní òǹdè wọn kò ṣeé fọ̀pá wọn. kódà ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa yàtọ̀ ní agbègbè sí agbègbè ṣùgbọ́n ìwà mùsùlùmí ìwà mùsùlùmí kì í yàtọ̀ bí mùsùlùmí bá jẹ́ ẹni tó ń ṣòwò ohunkóhun kó máa tà ó ń ta wórógbó ni ó ń tọjà ńlá ni ìwà kan lè máa bá lára wọn lára àwọn mùsùlùmí tó jẹ́ olùṣòwò kò ní jẹ́ rìbá torípàá náà bá ṣe léwọ̀ lára àwọn mùsùlùmí tó jẹ́ oníṣòwò àṣẹ́dẹ́kù òdodo ẹ̀ mọ̀ bala rẹ̀ àmánà ìfọkàntán ẹ̀ mọ̀ bala wẹ̀ ìpàdéhùn ẹ̀ mọ̀ bala wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìwà bákan náà ni ìwà wa ntí bákan náà ni ìwà wa bí ìwà wa ṣe jẹ́ bákan náà bẹ́ẹ̀ ni ìwà kèfèrí àwọn tí kìí ṣe mùsùlùmí ìwà wọn náà yóò jẹ́ bákan náà kódà bó ṣe wulẹ̀ kó yàtọ̀ sí bákan náà ni ìwà wọn so ìwà mùsùlùmí òun ni ti a fi ṣe àkọlé kí ni nǹkan tó jẹ́ kí ni nǹkan tó yẹ kó jẹ́ ìwà mùsùlùmí kí ni nǹkan tó jẹ́ ìwà mùsùlùmí wọ́n bi anabi wa wọ́n bi yàrá wa aisha radiyallahu ta'ala anha wọ́n ní ma khulqur rasul kí ni wà anabi ìwà aisha ṣàlàyé fún wa mọ́ ròyìn wà anabi fún wa yàrá wa aisha radiyallahu ta'ala anha ó ní khulquhu alqur'an ìwà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní alqur'ani yẹn ni pé gbogbo tí kùránì gbé wá nínú àwọn ìwà téèyàn máa ń wù nínú wà dáadáa ẹ bẹ̀rẹ̀ rà sallallahu alayhi wa sallam gbogbo tí kùránì gbé wá nínú ìwà tí ò da tọ́lọ́ bá fẹ́ ká jìnà sí ẹ mọ̀ ara pẹ́ nẹ́bí jìnà sí so tó bá ti ń ka alukur'ani ó ka ìwà nẹ́bí nù so eléyìí òun ni mùsùlùmí òun láàfi kọ́ṣe òun láàfi wùwà òun láàfi ṣe ètò ìgbésí ayé wa nítorí kó jẹ́ ìwà wa tá a bá ń sọ pé kí ni tó jẹ́ tá a fi ṣe òpómúléró níbi tá a ti máa mú ìwà wa a máa mú nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala táwọn sálẹ̀ Qur'an al-Karim a sì máa mú inú sunnah Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ eléyìí gbogbo ìwà tọ́lọ́run ti sọ àbí ntọ́hun tọ́lọ́run bá ti sọ pé eléyìí ní tó dáa ni yálà ọlọ́run yin ìwà yìí àbọ̀nà bá yin àwọn aráalé rẹ̀ ìwà dáadáa ni yẹni tí mùsùlùmí mọ̀ wò kọ́ ṣe ọlọ́run ní inna Allaha ma'a as-sadiqin wọn náà bá Allah subhanahu wa ta'ala máa òun á jẹ́ ọba alátìlẹyìn ọba alágbèga ọba aláránṣe fún gbogbo àwọn tó bá ń sòdodo ọlọ́run bó sọ fún wa ká sòdodo láàrin ṣùgbọ́n ọlọ́run ní gbogbo ẹni tó bá ń sòdodo ẹ̀san rẹ̀ nìyí tá a bá ti rí ẹ̀san ìwà kan ká ẹ̀san dáadáa ń bẹ fún ìwà yìí ibi láti mọ̀ pé ìwà yìí ìwà tó yẹ ká kọ́ ṣe ni ibi tá a bá ti rí bọ́lọ́run bá ti yin ìwà kan ìwà tí mùsùlùmí máa ń múlò ni á múlò á mọ̀ kọ́ṣe rẹ̀ ẹni wàá pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an gẹ́gẹ́ bí à ń sọ dodo ni à ń ṣe sùúrù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí à ń lékún à ń lékún ìgbàgbọ́ à ń wá ìmánì ọlọ́run bá yin àwọn èèyàn kan ọlọ́run ní innahum fitnatun amanu bi rabbihim wa zidnahum hudan ọlọ́run ní àwọn ẹni yìí ọ̀dọ́mọ ọ̀dọ́mọkùnrin ni wọ́n tí wọ́n sì nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba wọn àwa lékún alékún wọn nígbàgbọ́ àdásí pé al-iman ìmọ̀ràn tààrí yìí ìwà kan ní gbọ́dọ̀ ní so gbogbo bí dọ́lọ́run bá ti yin ìwà kan àbó yin àwọn tó ń wùwà yìí mùsùlùmí àníṣe mélòó àníṣe méjì irúwà bẹ́ẹ̀ láti mọ ṣe ètò ara wa irúwà bẹ́ẹ̀ òun lákọ̀ṣe láàmọ̀ lò gbogbo ìwà tọ́lọ́n bá sì tọ́lọ́n kábùkù rẹ̀ yálà àwọn tó ń hùwà yìí ni àbí ìwà yìí gẹ́gẹ́ lọ́wọ́ ọba ló ṣe léwọ̀ ni irú àwọn wà bẹ́ẹ̀ mùsùlùmí a máa jìnà sí a ní fi ṣiṣẹ́ so ní ṣókí ìwà tí ìwà tá a rí yìí ẹ bá ṣàlàyé fúnra níbẹ̀rẹ̀ alókùsọ́nà méjì ìwà kan ń bẹ àdámẹ́ni bí òdodo bí ìmọ̀ akẹ́ni ìmọ̀ apádéhùn tọ́lọ́mọba dámẹ́lòmí lára gbẹnikẹ́ni tọ́lọ́mọba jogun wà dáadáa fún tọ́lọ́n dá mọ́ lára orí ńlá ni wàláyé orí ńlá ni ló bí pé ìwà tọ́lọ́mọba dá mọ́ wa lára a mọ̀ lò ó a sì ní jẹ́ kí àwùjọ a ní jẹ́ kí nǹkan kan kókó nira bá ìwà yìí. ẹlòmíín bẹ nígbà míì táàrí tó dá sí pé ẹni òdodo ni ṣùgbọ́n látara ibi tó gbé àwọn èèyàn tó ń bá lò bóyá òbí bóyá alágbàtọ́ àbáwọn èèyàn tó ń bá lò wọ́n lè bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ òun mọ̀mọ́ pé tóun ṣe yóò dá o. ṣùgbọ́n yóò sì mọ ìwà tí ò da yá èmi náà mọ̀ pé tó ń kọ́ mi yóò da kí n máa parọ́ kì í ṣe wà mí ṣùgbọ́n gẹ́gẹ́ ibi tí mo gbé dàgbà mọ̀ sí pé ọmọ ẹni iná mọ̀ pé tó ń wo ìní ìwà ìwà da ni so ìwà í ìwà àdámọ́ ń bẹ ìwà àdámọ́ gbogbo àwọn ìwà tó yẹ ká ní tó yẹ ká bá lára mùsùlùmí tí mùsùlùmí bá ti ṣàfẹ́kù rẹ̀ mùsùlùmí á wá gbìyànjú láti lè bí ẹni tó rí rẹ̀ pé ah, lẹ́kọ̀ọ̀kan mo wọ́n ń parọ́ lẹ́kọ̀ọ̀kan mi kì í pàdéhùn ẹ̀hẹ́ ó wá gbìyànjú bó ṣe ní mọ́ parọ́ mọ́ ó gbìyànjú bó ṣe máa pàdéhùn ìyẹn làǹfààní tọ́lọ́run fi yẹ àwọn ẹni tó máa ní irú wà bẹ́ẹ̀ ní Al-Qur'ani yẹn àǹfààní tọ́lọ́ fi ń yíwá àwọn àbẹ́ ìlú alukur'an kẹrin rárá mọ bínú gan ẹlòmíín bẹ tó dájú pé a máa bínú gan ìbínú pọ̀ tó bá ti dé báyìí kò sí tí ò lè ṣẹlẹ̀ ọlọ́run abẹ́rẹ́ sí ní yí àwọn tó máa ń ṣe àmójúkúrò ọlọ́run wàlẹ̀ ààfin aninas wàlkàdìmínà lẹ́yìn wàlẹ̀ ààfin wàlẹ̀ ààfin aninas wàlọ́ọ̀hìbù almuhsinin ọlọ́run ní àwọn tó dá sí pé alikadi mi nàlẹ́ tí ìbínú bá dé wọ́n gbè mí ìwọ́sìn nìyí kí súnà tó dé àbíkẹ́sì islam tó dé wọ́n mọ̀ tó bá ti bínú báyìí ẹ̀jẹ̀ máa ń ru ni kò sí tó lè bàjẹ́ kò sí tó lè sọ ẹ̀sì islam ti wá dé mùsùlùmí ti dé abu umu ọmọ ìyá ọmọ bàbá níta ń pera wa nìyẹn súnà ti dé yẹn ti di mùsùlùmí bóòlù oṣù wa pẹ̀lú bínú ó gbèmìrì ayé àlejò sọ fún yẹn wàlùkàdìmínà ànàlùkàyè àwọn tó dá sí pé wọ́n máa ń gbé bínú mi wọ́n á gbé mi bọ́lọ́wọ́n ọba bá tiẹ̀ ó dá wọn lẹ́yìn tí máa bínú ṣùgbọ́n pàtàkì bọ́lọ́wọ́n ọba ò rẹ wọ́n á wá tàkàlákọ̀ á fọ́ọ̀sì ara rẹ̀ láti dorí sùúrù wàlàáfínà ànínẹ́sì yóò sì máa ṣàmójúkúrò fáwọn ènìyàn wallahu yuhibbul muhsinin adásí pé kíyàn máa gbébí lómi ìsánù ni ìwà ni ìwà máa fi ròyìn mùsùlùmí ni so àwọn ìwà tíyàn bá ṣàfẹ́kù rẹ̀ tá a wá padà wá rí pé ah ntọ́lọ́wọ́n bá fẹ́ nìyí ṣùgbọ́n ò ní a wá ṣe sùúrù á gbéradì láti nírú wà bẹ́ẹ̀ a máa nira ẹ̀rí a máa nira. university pé nígbà míì àárín yẹn nígbà míì tó dá sí pé ọlọ́run ọba ó jí kẹrẹ̀ pẹ̀lú ìwà àdámọ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba tó ṣe òun fún láti lè kan tún kọ́ ìwà sára ọlọ́run dogun méjèèjì fún nígbà tó wà ní jàìlíyà ìjẹ́ ìwà jàìlíyà rẹ̀ tó ń tutù bẹ́ẹ̀ náà ọmọ pé ah ẹni kì í ṣe mùsùlùmí o ṣùgbọ́n ah ọmọlúwàbí ni yẹn máa ń fún ìròyìn kẹfìrí tí a máa rí àwọn àwà tó bá ń ṣe tó bá ń gbé ṣe kì í parọ́ kì í jàǹbá kì í jẹ́gẹ́lẹ́ ah! ọmọlúwàbí ni irú èèyàn bẹ́ẹ̀ wá di mùsùlùmí àwọn nǹkan míì tó ń ṣe tí ò da nígbà tó ti di mùsùlùmí tó sì rí pé láwọn bó fẹ́ ó tún jù lẹ̀ sọ láwọn bá dogun arísìkí méjì fún èèyàn bẹ́ẹ̀ ẹlòmíì nìyí méjèèjì kò ní ní kò ní ní méjèèjì ìwà jàìlíyà nígbà tó wà ń jàìlíyà ah kai ẹni bí ni tó ti pé jẹ́ kèfèrí ó tún wá di nẹ́ẹ̀sì islam náà sì nìyí àríwá dáadáa kan tá a fi ròyìn ẹ̀jú pé tọ́ alihamdulilah mùsùlùmí ni ń parọ́ ń jalè mọ́ bínú wọ́n dẹ̀ yá ẹja kó ṣí àwọn wo ṣé àwọn là ń kó wa ṣé ọ̀ràn yẹn ni ẹ̀ tó sọ pé ẹ̀ńtọ́ ni kó ṣí àwọn ṣé ọ̀ràn yẹn ni ẹ̀ pé ìwà tí ń bẹ lára rẹ̀ bọ̀ ni nti kódà bí ibà sọ̀rọ̀ yẹn ṣe súnà ìyẹn máa ń gbé súnà jù sílẹ̀ ni iṣẹ́ olóore ṣùgbọ́n kì í ṣe ìtọ́lọ́run tó jogún fẹ́ nìyí bẹ́ẹ̀ sì ni òun gangan fúnra rẹ̀ sì nìyí kò fẹ́ kò fẹ́ jẹ ẹ̀mí rẹ̀ nípa láti lè ṣe dáadáa ń bẹ bẹ́ẹ̀ ní àwọn ẹlòmíì tó dá sí pé bí ṣe bí ṣe èmi rẹ̀ ṣe ní lásìkò jàhìlíyà bẹ́ẹ̀ náà ni ó rí lásìkò ìsìlámíyà rẹ̀ náà nìyí ń tákàn rí ni pé kàn láàrin wọn àtọlọ́wọ́n ọba rẹ̀ ni ó dáa láàrin wọn àtàwọn ènìyàn kò ní dáa ẹlòmíì sì rí nígbà míì á rí i tọ ní ti àdámọ́ ní tàdámọ́ nígbà tí ń bẹ nínú jàhìlíyà wọ́n yéé fi wà dáadáa ròyìn ẹ̀ á ò burú kò sẹ́ńtìkì ewu níwà tí ó ṣùgbọ́n ti wú dé ẹ̀sìn wa dé báyìí tí wọ́n di mùsùlùmí àwa change ah tẹ́bá mọ́lágbájá nígbà tí tí ó ti di mùsùlùmí ah ọkùnrin mẹ́jọ ni tó bá bẹ̀rẹ̀ báyìí wọ́n máa ń mú tì ní ah ẹ̀sìn ti wá rọ̀ títí ẹ̀sìn ẹ̀sìn rọ̀ kọ́ ẹni yẹn ló lọ rẹ̀ fẹ́sìn ẹni yẹn rọ̀ rẹ̀ fẹ́sìn ni ah màrá òun yẹn bẹ́ẹ̀ wọ́n kọ́ lè mọ olè jọ́jà ara rẹ̀ ah bàtà fi wà ní Ṣàngó òde bá a ṣe máa ń wà nìyí bá a ṣe rí nìyí bá a ṣe jẹ́ nìyí ṣùgbọ́n nísìnyí ah alhamdulillah alhamdulillah ọlọ́run bá kẹ́lẹ́ mi bẹ́ẹ̀ tó dá sí pé ìwà ìwà àdámọ́ tọ́lọ́run tó dámọ́ lára ìwà tí ò dáa ni ṣùgbọ́n nígbà tó padà di mùsùlùmí ẹni yìí jẹrẹ nípa ó jẹrẹ nípa ìwà àdámọ́ tí ò dáa yìí ó gbé kúrò lára rẹ̀ ó mú ìwà tọ́lọ́run bá fẹ́ tá a mọ́ bá lára mùsùlùmí ó mú lò ẹlòmíì sì nìyí nígbà míì tó yá sí pé ìgbà tí ń bẹ nínú jàìlíyà wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú wa dáadáa wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú wa dáadáa torí pé ìwà àdámọ́ ń bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá ti di ìwà tẹ̀sìn tó yẹ ká wù tó yẹ ká ṣe àníbá ń bẹ̀ mọ́nà arákùnrin bó lè ṣe wá rí báyìí nígbà jàìlíyà kì í jalè nígbà jàìlíyà kì í ṣe ṣìnà ṣìnà tí ò rọ́ lọ́rùn lásìkò jàìlíyà ó lè rọ́ lọ́rùn lásìkò ìsìlàníyà ìwà aburú tí ò rẹ̀ lèmi lọ́rùn nígbà tí súnà ò ti dé sáré tí súnà bá dé ó lè rọ́ lọ́rùn kí ló fà á ẹni yìí kò jẹ́ kò jẹ́ mi kò bẹ́ẹ̀ ni ara rẹ̀ jà fún súnà ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ ó ti òun ẹlòmíà máa gbàgbé àrò bóyá tàbá ti ń ṣe Islam bá ti ń ṣe súnà báyìí ó ti tán náà nìyẹn láì mọ̀ ní pé ẹni tí ṣètọ́ nífẹ̀ẹ́ jókòó ti gẹ̀gẹ̀ lóní súnà. bí àpẹẹrẹ ẹjẹ́ mọ̀ pé yẹn lè mọ wà láàrin àwọn obìnrin lásìkò jahiliya kó wà láàrin àwọn obìnrin mẹ́wàá ní kọ̀rọ̀ tó sì ní fílì kankan torí pé àdámọ́ ti bàjẹ́ àdámọ́ ti bàjẹ́ kò sí làákàyè tó lè fi jọ́ọ̀jì pé ǹjẹ́ tí mo ṣe ìdá bí ìdá kò sí ǹjẹ́ sì ṣáwà ti bo ó ti pa làákàyè ǹjẹ́ tẹ́ ẹ bá fọ òun àtàwọn obìnrin mẹ́wàá sínú kìnìún rẹ̀ kò sí nǹkan kan ìyẹn ní máa ń jẹ̀lú ilé ìdúró tó pé alẹ́ pé ah anábì ni kò dáa ká máa wà ní kọ̀rọ̀kọ̀ lóbìnrin ah àfa kí ni ń ṣe yín ṣé ẹ bá lò pọ̀ ni nǹkan títí ẹ ti bàjẹ́ ń tà ń sọ fún kò lè gbọ́yé kò lè gbọ́yé pé akílẹ̀ ah, ṣé ẹ bá lò pọ̀ ni wọ́n ní kó bèrè mọ́tò travel kó mọ́ dání ní àjò ṣé ó mọ̀ rẹ́ pẹ̀lú ọ̀nà ni kò lè gbọ́yé torí pé lọ́dọ̀ títí ẹ̀ wọ́n ní pé ah it's normal thing now tóbi yẹn bá jẹun tó níwà dáadáa fún rẹ̀ òun náà kọ́ o ẹranko àyàwáníyà ìjẹranko ara rẹ̀ olófin sọ̀rọ̀ nam ìyẹn tí wàá jẹ́ mùsùlùmí tó ti mòfin ọlọ́run tó sì kọ̀rọ̀ ọlọ́run wípé ayé wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ nìyẹn bá dán wò bí bá dán wò ṣìnà tí ò ṣe lásìkò jàìlíyà ó lè ṣe torí bó ṣe rán ní sí jókòó tì ó ti mọ tó dáa ó ti mọ tí ò dáa. eléyìí lásìkò jàhílíyà in tí ò da lòun mọ̀ ẹgẹ́ bí tó da in tó wá mọ̀ in tó wá mọ̀ yìí ti wá ba dáadáa rẹ̀ dáadáa tí ń bẹ lára rẹ̀ ó ti bàjẹ́ ṣùgbọ́n eléyìí tiẹ̀ ó ti mọ̀ tó da yàtọ̀ sí tí ò da kàkà kó náà dúró tí tó da ó jókòó tí tí ò da ṣètọ́ni sí ìrànlọ́wọ́ lórí ẹ̀ ló dá sí pé orí ìrànràn òun ni ọmọ ènìyàn òun so ní ṣókí ká bá ẹ̀mí ara wa jà àwọn ìwà tó yẹ ká ní tá a ti ní àbí tá a mú tó ń bọ́ fún ni ìmọ̀ bẹ́ẹ̀ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó dá sí pé tó bá wà tó bá kó o nìkan nínú kọ̀rọ̀ yóò sì mọ sunkún yóò sì mọ sunkún ó mọ̀ pé ìwà tó ń pòun lẹ́kùn yìí lásìkò jàhílíyà lòun ti ń gbé bọ̀ ìsìláàmù tún wá dé ìwà tí súnà bá ti lè gbà lọ́wọ́ èèyàn kò sí tó lè gbà lọ́wọ́ èèyàn mọ́ ìwà tí súnà bá ti lè gbà lọ́wọ́ èèyàn kò sí tó lè gbà lọ́wọ́ èèyàn mọ́ wàláyé kò sí ẹlòmí ò bọ̀ sí kọ́rọ̀ yóò máa sunkún láàrin wa tọ́lọ́wọ́n bá rẹ̀ ìwọ lọ́hùn ìwọ lọ́hùn mo sì ń jalè náà mo sì ń jalè súnà tí ìrèké ní ìgbà lọ́wọ́ mi sòyí lè jẹ́ nínú ọ̀nà kan tó dá sí wípé ìyẹn máa fi ní ìwà tó bọ́ fún ni ẹ̀rí àtàdọ́rọ̀ ilallah ká gbára yílẹ̀ fọlọ́hùn ká sunkún sọ́lọ́hùn ọba lọ́rùn pé ìwọ lọ́hùn Ah, sọ òdodo mi ó kéré ìní mi ó kéré wọ́n náà dákun jogún wàyí fún mi jogún wàyí fún mi nínú nǹkan tá a fi máa rí àǹfààní kí ìwà wa ká ní nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí a mọ rírì ìwà yẹn gangan kí ni oore kí ni ẹ̀san tí ń bẹ́ẹ̀ yẹn sọ fún wa níbẹ̀rẹ̀ yìí pé kò sí ìwà kan tó nínú ìwà tó dáa tọ́lọ́wọ́n ọba tí ò fi ẹ̀san ẹ̀san sí ẹ̀san tó lòdì wọn gbogbo wà ìwà dáadáa òun ló wọn ẹ̀san èrè lọ́dọ̀ ọlọ́run ẹ̀wọ̀n náà Al-Qur'an Karim tọ́lọ́wọ́n bá máa parí ẹ̀ pẹ̀lú al yóò fi ìwà wọn sí ọ̀nà ni innal ladhina amanu wa amilu s-salihati kanat lahum jannatul firdaus nuzula ọlọ́run fi ìwà méjì ìròyìn àwọn orí àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n sì máa ń ṣe gbogbo tí wọ́n bá ṣe níbàámu sí lánàá wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run láwọn ẹni wọ̀nyí àjẹ́nà ó jẹ titi wọn tá a bá ti rí i pé àjẹ́nà nìyí lọ́lọ́run tó fi ti ìwà yìí á wà lójú kòkòrò lórí ẹ̀ yìí láàmú wá gbìyànjú tó dá sí pé ìwà kejì ìwà ìdá kejì tó bá fẹ́ kọ́ di wa ká má ṣe eléyìí ká má wọ àlùjánnà eléyìí mú alọ́sínú àlùjánnà eléyìí mú alọ́sínú náà so àwa mùsùlùmí abùkátà ká tún ìwà ara wa ṣe torí pé ìntàfin níwà dáadáa tíwà tó pé ó fi wà lára wa àwa la ní wallahi àwa nìkan la ní kò sí ìran ẹ̀sìn ní ìláyé yìí tó ní kò dẹ̀ sí ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn àbí àwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ní kò sí ìwà tó dáa ìwà tó rẹwà àwa la ní káwọn anábì wa muhammad sallallahu alaihi wa sallam òṣèré muhammad sallallahu alaihi wa sallam òun lẹ́ni tí wà rẹ̀ dáa jù dèmí kó fúnra ara ọlọ́run bá allah subhanahu wa ta'ala ọlọ́run wúro yẹ ọlọ́run wa innaka la ala khuluqin azim ìwà tó dáa ìwà tó rẹwà ìwà anábì ló ilé ìdí táwọn náà táwọn kọ lára muhammad sallallahu alaihi wa sallam so a wípé àwọn ìwà tí ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam àánú mọ̀ ọ́ mú lò á mọ̀ ọ́ mú lò ìgbà míì tá a bá fẹ́ lò ó tí àwùjọ bá ń sọ fún wa pé ká má lò ó ànígbà tá a bá ń sọ ìwà kì í ṣe ìwà òǹsòdodo ìyẹnìkan kan ìyẹn kọ́ ìṣesí mùsùlùmí ìgbésí ayé mùsùlùmí ìlànà sọ fún wa yìí pé ìgbésẹ̀ wa kọ̀ọ̀kan ló bùkátà sí wa kọ̀ọ̀kan ẹni tó ti níyàwó ó ní ìwà tó fi báyàwó lò ẹ̀rí akhlaqu zawjayn al-mu'amala bayna zawjayn bá ṣe ṣe láàrin lọ́kọláya bí ó ṣe ṣe láàrin ara wọn ìwà náà ni títí bẹ́ẹ̀ ni lẹ́yìn tí ó ti níyàwó náà òun náà ní ìwà náà tó fi bá ṣáwà adùn ara rẹ̀ tó fi bá lò anabi sallallahu alaihi wa sallam ó ní ya ma'ashara shabab ó lẹ́yìn ọ̀dọ́ man istata'a minkumul ẹni bá ti ní kápá nínú yín láti lè bọ́ obìnrin láti lè dúró lẹ́yìn tí ó mọ̀ náwó lóbìnrin lórí fáliyà tó zọ́wájì kẹ́niyẹn kó níyàwó wà ní famalami yestati ẹni tó bá ti wá lágbára lẹ́yìn fàálẹ́ yìí bí sọ́wọ́ kó máa gba àwẹ̀ ìwà kẹ́niyẹn torí pé ìwà dáadáa yóò mọ̀ kọ́díwá níbi àbúrú ìwà dáadáa yóò mọ̀ kọ́díwá níbi àbúrú ìwà dáadáa yóò mọ̀ kọ́díwá níbi àbúrú sòlíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anabi ni ahsanu lil mu'minin awal mu'min ahsanuhum khulqa akmalu lil mu'minin ahsanuhum khulqa mùmìnì tó pé ẹni tó pé jù nínú àwọn mùmìnì òun ẹni tó níwà dáadáa ká má wá ṣìwọ́yé àwọn kan ti dé nísìnyí tí wọ́n fẹ́ ṣìyàtọ̀ láàrin ẹ̀sìn àti ìwà wọn á ní ẹ̀sìn dádúró ìwà dádúró eléyìí kì í ṣe gbólóhùn àwa mùsùlùmí àwọn ọ̀tá ẹ̀sìn náà gbélé yìí wá nígbà tí wọ́n ti rí wípé àwọn ti tọ́ ìlànà kìrìsìtẹ́nì wò gbẹ̀ngbẹ̀yìn ẹ̀ àwọn kìrìsìtẹ́nì fìyà jẹ wọ́n ni wọ́n tọ́ ìlà àwọn yẹ̀wúdí wò àwọn náà fìyà jẹ wọ́n ni wọ́n wá fẹ́ fẹ́lẹ́ yìí fi dàbàrú ẹ̀sìn ìsìláàmù àwa mùsùlùmí wọ́n mọ̀ á pèpè sí ìdánpè níwà wọ́n á ní ìwà nìkan náà ni láì mọ̀ yín pé nílẹ̀ islam ìwà tá a rí yìí juz omina din alukuluq ìwà tá a rí yìí juz omina din lára tẹ́sí gbé wá òní wa bẹ́ẹ̀ so a lè ṣòpinya láàrin ìwà àtẹ̀sí a lè ṣòpinya wọ́n ní professor kan sọ professor islamic studies ẹni tó gboyè ńláńlá nínú islamic studies ni nígbà tó parí ọ̀rọ̀ títí ẹ̀ ó ní ẹ̀sìn ti wá súwa ẹ̀sìn òwúlò fọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ kí ló kù òun náà ni ìwà ìwà láfi máa bára wa lò pé wà ló lè tún àwùjọ wa ṣe ìwà ìwà ìwà ìwà ìwà ìyẹn sì ni táwọn ìjọba nàìjíríà náà ń lò bẹ́ẹ̀ làwọn orílẹ̀ láwọn ìlú èbó ìwà ìwà ìwà yẹn ló mú wọn nàìjíríà kí wọ́n fi introduce subject kan ní secondary school civic education pé ìwà ìwà ni ọ̀rọ̀ à ń kọ́ islamic study gbogbo eléyìí kò wulẹ̀ tóbi mọ́ torí pé àti kọ́ àwọn ní islamic study wọ́n di boko haram akọ́ wọn ní islamic study asọ́rùngbọ̀n ni akọ́ ní islamic study wọ́n da kíní borí náà ni tó bá rí bẹ́ẹ̀ ẹ mọ́ kàn án léyìí mọ́ tẹ́ bá lọ àwọn skul káàkiri ẹ̀ rí i pé owó tíjọba tó ń ná lé ọ̀rọ̀ islamic studies ni ẹ̀kọ́ ẹ̀sìn ó kéré jọjọ sí owó tó ń ná lórí àwọn nǹkan míì nínú àwọn ẹ̀kọ́ tó ń kọ́ ní skul kí ló fà á wọ́n ti fẹ́ parí wọ́n ti fẹ́ gbé e kúrò wọ́n padà gbé e kúrò gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n rìn ṣùgbọ́n àwa mùsùlùmí ìjọba gbé e kúrò kò gbé e kúrò lókun bàtà bá ti ń jẹ́ mùsùlùmí ìwẹ̀sìn islam mọ̀ wà lára wa torí pé ẹ̀sìn wa òun ló gbé wà wá kìí ṣe ìwà wa kọ́ ló gbẹ́sìn wa ẹ̀sìn wa ló gbé ìwà wa lópin pàtàkì bá ti ń jẹ́ mùsùlùmí ìwà mùsùlùmí ó mọ ọbẹ̀ lára mùsùlùmí ìwà wa láàrin wa sọ́lọ́hun ìwà wa láàrin wa sóbi wa ìwà wa láàrin wa sáwọn ọmọ wa ìwà wa láàrin wa sáwọn sáwọn lórí ẹ̀rọ lára pípín ìwà tí ń bẹ nẹ́ẹ̀sì ìsìláàmù ẹ̀sìn islam gbé ìwà kalẹ̀ lórí bọ́mọ ó ṣe bá òbí rẹ̀ lò bọ́mọ ó ṣe bóbi ẹ̀ lò gbọ́dọ̀ dá sí pé láyé lénìí ìwà tí wọ́n gbé kalẹ̀ náà ni bí òbí ó ṣe bọ́mọ lò àwọn ò ní ìwà lórí bọ́mọ ó ṣe bóbi lò tóbi bá wá mẹ́ẹ̀ lórí pé ọmọ tó yẹ kó send lọ síléèwé kò rán síléèwé ó wá gbégbálẹ̀ lórí kó mọ̀tajà wọn lóbi yìí yóò sun ẹ̀wọ̀n twenty one years ó ti dáná kí ni child abuse àbí ó fi ẹ̀tọ́ ìwà tó yẹ kó fi bá ọmọ rẹ̀ lò ó fi ráre tọ́ àwọn òbí tó wá gbìyànjú tó sẹ̀lẹ̀ mọ́ lọ sílé ìwé dégbò tẹ kàdé yunifásitì gangan ó ka gbogbo ọmọ bá gbé ìyá rẹ̀ tó gbé ìyá rẹ̀ ti wọ eighty years ó bá lọ gbé sí ilé àwọn arúgbó ìyẹn náà ń bẹ wà ní ó wà ní Yaba a kàn wọn nígbà tá a du yẹn sílé lẹ̀ nbẹ nílò òyìnbó náà sísìn àwọn kan wà tẹ́gbẹ́ mọ mójútó wọn màá mi wọn máa stay nílé mi hmm. ìyá mi mọ fara ni mí àwọn àlejò mi gbọdọ̀ rí ìyá mi ó ti gbójú wọ́n mọ̀ bẹ́ẹ̀ ìyá jẹ ni àwọn àlọ́ dọ́pẹ̀ síbẹ̀ eléyìí lánàá tí àwọn èèyàn tán rìn àwọn tán gbé wà kalẹ̀ wọ́n ní eléyìí ṣe kò lọ́fẹ̀ẹ́sì kankan ntí àmọ́ lẹ́sìn Islam la ilaha illallah lẹ́yìn al-ishraku billah kábọ̀nà ọba kíyàn bọ́nà ọba wọ́rogún ẹ̀ṣẹ̀ tó tún tóbi lẹ́yìn ẹ̀ òní irúwà bẹ́ẹ̀ ká má tẹríba fún yẹ ẹni ká má bàbàrà yẹ ẹni ká má pààyàn yẹ ẹni lé ẹ̀sìn islamu mùsùlùmí tabafẹ́ ojú táwọn fi máa wo ìwà kì í ṣe ojú gbé kalẹ̀ ojú ẹ̀sìn láfi máa wo àwọn gbé child abuse sórí ọ̀rọ̀ ìwé àbí ìgbélẹ̀sì Islam child abuse ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n ibi tí ó ti jẹ́ ká dáàmọ̀ anábì sallallahu alaihi wasallam ni muru awladakum bis salat wa hum abna'u sab' ẹ pa àwọn ọmọ yín láṣẹ tó bá ti pọ́dún méje wadribuhum alayya fil ashr wọ́n pọ́dún mẹ́wàá wọn ò kí ẹ̀ nà wọ́n wa farriqu bainahum fil madaji lọ́dún mẹ́wàá yìí náà ibùsùn wọn kó yàtọ̀ tọ́mọ ìyẹn bá wá pọ́dún méje tá a pa láṣẹ kí ni ìyẹn nurse islam tẹ̀gbọ́n lọ́dọ̀ títí wọn wọ́n pín jáde àbí bọ̀tọ́mọ yìí bá tó lọ sílé ìwé tẹ́ lọ sí primary school kí náà pé ìyẹn ni ó wá ń bẹ nírò ní ọ̀pọ̀lọpọ̀ débi pé ẹ rí in the next ten to fifteen years nísìn ẹ mẹ̀rẹ̀ lẹ́nu yóò mọ̀ lọ sí school yóò lọ sí school ìyàwó ni obìnrin yóò gbóyún lọ sí skul pé ẹ àti scan ọkùnrin ni mo fẹ́ rẹ́díṣà rẹ̀ ó mọ rẹ́díṣà oyún inú torí pé wọ́n fẹ́ kó sínú kíni child abuse ntáwọn èèyàn ń lọ nísìnyí nìyẹn so ní ṣókí akhlaqul muslim ìwà mùsùlùmí ntí agbọ́rọ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ dáadáa ni ẹ̀rí ìwà wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó mọ́ lórí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ alukur'an alkarim ẹlẹ́ẹ̀kejì sunna ẹlẹ́ẹ̀kẹta alẹ́rìtìbáàtù bil ulama ní tí kur'an bá ti gbé wá nínú wà dáadáa yálà ó yìn fún wa ní àbóyìn àwọn aráalé rẹ̀ ká mú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì sunna ní tí sunna bá ti gbé wá nínú wà dáadáa ká mú nínú àṣẹ ẹṣẹ àmúmọ́ ìwà wa ẹlẹ́ẹ̀kẹta a wà so ara wa pọ̀ mọ́ àwọn onímọ̀ ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn onísúnà òní méjèèjì a ní ìkẹta a ní àwọn àgbà pé a lè máa fi làákàyè ara wa ká máa fi dájọ́ ká máa fi wùwà tí nǹkan bá ṣẹlẹ̀ ókè nǹkan ṣẹlẹ̀ nísìnyí àwọn ọmọ àdúgbò ń jà wọ́n bára wọn jà bẹ̀rẹ̀ sí àwọn bọ́lá sí jáde oyá ẹnṣó rẹ̀ ẹnṣó àwọn tó pè láfọ́ máa wọ̀nà báyìí pé hmm bẹ́ẹ̀ sì ni ìgbésẹ̀ tí wọ́n gbé ni pé ah usaz àwọn àdúgbò nìyí gbogbo mọ́tò náà ti bàjẹ́ yìí àwọn ajíyà náà ń gbàjábù lórí wọn yìí àwọn ọmọ wa wọ́n ti nírúgbọ̀n náà fárúgbọ̀n wọn yìí kí ni ká ṣe al-irtibat bil ulama eléyìí làwọn onísúnà ò ní bá a bá sì ní sí nìyí a lè níwà dáadáa a mọ̀ ṣìwàwù tí àwọn kan mi bá ń ṣẹlẹ̀ so tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tá bá ti gbé àwọn afá àwọn àfáà ti rí tó wọ́n ti gbọ́ tó wọ́n ti kà tó wọ́n ti rí tó wọ́n ti gbọ́ tó wọ́n ti kà tó kò sí ní táfẹ́ sọ pé àwọn ń bẹ nínú fìtínà rẹ̀ tí àwọn àfáà wa àwọn sálàfù wa tó ò ti pásítù tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ti tìwá mọ́lé ní ọ̀rọ̀ kùránì ni à ń kọ́ndẹ́mu bídíà kọ́ndẹ́mu bídíà ṣe àdìsùn ẹ̀wọ̀n rí torí bídíà àdìsùn ẹ̀wọ̀n rí náà àwọn àfáà wa ti sùn ẹ̀wọ̀n rí àwọn míì kú wọ́n tún kọ tírà jáde nílé wọn gbogbo eléyìí làwọn àfáà láwùjọ àwọn ti mọ̀ so àwọn ọmọ ìyá wa ṣe sùúrù tó bá ṣẹlẹ̀ àní fi wàràwàrà pé ànígbà wọn nà bọ́ra ẹ níbo ládùúgbò yìí ó yẹ ṣe bẹ́ẹ̀ kóńdó kan kò mọ̀ kan rárá àní ṣe bẹ́ẹ̀ tó tá a bá fi lè ṣe bẹ́ẹ̀ yín tó padà lédìí sí yóò tọ́ka pé àníwà tó dáa tábà lọ báwọn àfa ánàkùnlá kí bá bá bá bá ló ṣẹlẹ̀ kí ni ká ṣe sí ẹ ṣe sùúrù àsìkò mọ́kànlá wà yìí àti lásìkò mọ̀dínà bẹ́ẹ̀ má sì ń bẹ lásìkò mọ́kàsí nìyí ọ̀pọ̀lọpọ̀ ya máa ń jẹ́ ni a wá ṣe sùúrù so eléyìí ni ò sí fún wa ó sì yẹ ká ní al-irtibatu bil ulama ìyẹn ló bí boko haram ìyẹn ló bí isis ìyẹn ló bí gbogbo àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń dà lóru káàkiri wọ́n gbọ́ kùránì yé wọ́n gbọ́ súnà yé nítorí wá kù ní pé ah, ah ìnira yìí ti pọ̀ ìnira yìí ti pọ̀ ìnira yìí ti pọ̀ kọ́ afárá bó ní káyé ṣe báyìí wọn lọ bá wọn àfa níta gbọ́nú kùránì tó gbọ́nú àdìsí náà fi ń wùwà wọ́n wá rí àwọn àfa wọ́n ń pa àwọn àfa ní àfa alálùwàlá àfa òní éèlà àfa òní irun sórí ìwé kó wáyé fún àwọn táwọn ìlànà ahlu sunnati wal jamaa abẹ́lẹ́ ọba allah subhanahu wa ta'ala kọ́nà kó jogún wà dáadáa fún kálukú wa la ilaha illallah wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi. وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله الحمد لله كما الله سبحانه وتعالى قبا سان شيخ واني سان لوري ولا لا إله إلا الله كما جي كياري من لوكاني أريد هذا الإسلام ولا جوك سسولون alòkúrò ẹnì kọ̀ọ̀kan wa a máa ti kọ́ ẹ̀kọ́ ìkànsíkejì